lọ́wọ́ mọ́ ẹ̀ dáadáa mọ́ ó sọ lé ayé dogun. òdógọ̀jú sí táyé ẹ̀yìn ló kọ sí kẹ̀yìndé àdéhùn tó gọ̀jú sí lágbájá ẹ̀yìn ló kọ sí tàmẹ́dùn o ayé ayé o ayé ìdòdè ayé sẹ ayé ìdòdè àwọn ọmọ ẹ̀ dáadáa mọ́ ò ló ayé dogun. lájẹ gbòdò owó ẹni rè kúnra ó lájẹ gbòdò owó ẹni rè kúnra aṣọ àlànà ọ̀rẹ́ mi ṣọ́ra fún níyọ̀ bí elépo má má dépo kálá ẹ̀. ayò láyé ìfẹ́ ọ̀rẹ́ mi ṣọ́ra báyé ayé mẹ́gbẹ́ ọ̀rẹ́ mi. dayé dogun. hello sweetheart. mo wá pa o kí ló ń ṣẹlẹ̀. nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni. Hmm. ṣe máa yẹwò hmm? eh, I was just thinking to myself, baby, we should just stop We've made enough money let's stop it àwọn contract tó ń retí payment látọ̀dọ̀ wọn mm. they started paying We should just stop let's just quit working with him. I didn't get you. We should stop making money. Show man to ń tó See, let me explain it to you. Tílẹ̀kùn ọ̀la bá ti ṣí, It can come in different ways and besides you are not really involved àwọn ọmọ tó ń kó lọ fún ọ̀nà lọ́nìí let me break it down for you sórí ẹja tó wà nù omi yẹn ẹja lẹja ń jẹja yẹ o ẹja tí wọ́n rí inú ibú yẹn kò ní wá sókè pé wá jẹun ẹja ẹgbẹ́ náà ló máa jẹ kìnìún olóòlàjù fúnra ẹ̀ náà ò ní kúrò nù igbó kó wá jẹ koríko lẹ́bàá ọ̀nà ẹranko ẹgbẹ́ ló máa jẹ. ọ̀nà àwọn occasion àpàyàn àjẹyàn Yeah, you take set of guests to a particular place, they get paid, you get your commission, everybody's happy at the end of the day. So why is that a concern? <sighs> My CMO, I don't like it. Ah, I don't like it at all. You promise you will support me in everything I do. This is contrary to what we plan. Huh? Are we cool with that? No problem. Are you sure? Mi ò láì bó ṣe ń react. Are you sure? I've answered. Yeah, I'm sure. It's okay. Ẹ jọba mi, ó mú drink wájọ. What kind of drink? Uh, none at all. Jẹ́ kí n. Ṣé juice lọ fẹ́ àbí soft drink? Èwo lórí owó yẹ kí n fẹ́? Àbí kákó lórí drink, should we just? Mo drink lọ́wọ́ bẹ́ẹ̀. Okay, all right. Give me anything you like ẹ má gbà mí kẹ́ obìnrin àmì ìkòwò wàhálà àmì ìkòwò wàhálà èwo ni kásọ̀pù àti máa mí ìkòwò. kí ni wọ́n fẹ́ sọ ṣé statement máa fi dá èmi lónìí ẹ̀ ni kò yé mi kí ló fẹ́ sọ. no no no no no no ṣé mo ti ever complain nípa àwọn ọmọ ẹ méjì yìí rí ni. not at all. not at all. ó wá bíbí àbí three months ago ẹ̀hẹ́n kí ló wá ṣẹlẹ̀ ní three months ago kí ló wá ṣẹlẹ̀ èmi ló ti ń wá bí ni yes she comes here all the time I'm aware she comes for the children's upkeep So owó ni ọ̀rọ̀ oyún òun gbóyún wá bẹ́ẹ̀ I don't understand kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe máa gbóyún wá bẹ́ẹ̀ is it yours that means something happened right something happened eh o ti wá fẹ́ sọ di norm àbí. ẹ ẹ wẹ wẹ wẹ ẹ ní láti bá ara ń jẹ àtọkọ àti ìyàwó yẹn má ṣẹ̀sìn yín publicly ṣẹgbọ́n èmi wá síbí báyìí láti wá dalẹ̀ yín o. kí ló wáá ṣe o. Ah, mo fẹ́ jẹ́ kí ràbọ̀ ní mọ̀ pé ọmọ ti pé mẹ́ta ń fámìlì wa ni. mẹ́ta ń ìkẹta wà bí. Mm. bẹ́ẹ̀ ni. ràbọ̀ ni ǹjẹ́ mo complain pa àwọn ọmọ méjì yìí rẹ̀ no never i have accepted them. ṣorí kẹta yìí mi ní gbà because ó dàbí pé ó ti wá di norm fún ẹ àbí kóbìnrin máa gbóyún wá bẹ́ẹ̀ let her get rid of that thing. ẹ gbà mí èwo ni wèrè ẹni ló ń bá wí ló ní get rid of that thing hmm. ọmọ tèmi ní thing wá mi àkùnrin ìbò padà síbi tó ti ń bọ̀ o. ọṣọ ma, calm down ṣá ọmọ ẹ wà ń bí gbáwo èmi gbáwo rẹ̀ ọjọ́ kan lèèyàn kan o akílódé báwo ni mo ṣe lóyún sí ní tí èèyàn kan máa sọ fún pé kí n lọ yọ ṣe ń jẹ́ ìyọkọ mi ni ṣe ń jẹ́ ìyọkọ mi ẹ wá má tọwọ́ èrè o ọmọ kẹ́ mi ò gbádùn o ọmọ kẹ́ mi ń gbádùn agbómi kù kan o jẹ́jẹ́ mi mo dẹ̀ lọ o tó bá fọwọ́ kọ́ mi ṣé màá lóyún ni ṣé wọ́n kọ́ ni bàbá ọmọ mi ni ṣé mo lọ́kọ̀ mi ni mo dẹ̀ ní kí wọ́n sọ fún mi pé ọmọ ẹbí wa o ó ti ká lè mọ báyìí máa ṣe kọ́mọ́ ká mọ báyìí máa ṣe ipá lè mọ gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ mọ́ ẹ̀dẹ̀ sọ́ọ́dì wèrè mọ́ mi lọ́wọ́ ṣé mo fúnra mi lóyún ni. <laughs> torí àwọn ọmọ tó wà nígbà ló jẹ́ kí mo kọ́ ti máa sọ sí ẹ o ṣáyé ló ń ṣe. Ah, ah. ṣé yà ń jẹ mí ni ṣé òòrọ̀ wọlá lára mi ni ọkọ mi ń tọ́jú mi ó ń tọ́jú mi dáadáa mo dẹ̀ ń gbádùn ẹ̀ parí ah. pàṣẹ tó bá tọ́jú mi bí àwọn méjì tó karama tó wá fi sí gbogbo ẹ báyìí ẹ wá máa lọ lọ. lọ́wọ́. ẹ wá máa lọ lé ọ̀rọ̀ tí yín náà màdé máa mo ní títẹ̀sí lọ́wọ́ máa create account ẹ whatever tó bá ba ṣẹlẹ̀ a máa máa sọ but not now. ká máa lọ létí wá ibi ń kọ ilé ta ni eh. ilé ilé tí o ti bímọ fún yìí. mi ò ráyè o kò ná mi ní nǹkan kan má dá gbogbo bí irú sí máa tún tutù fúnra mi. ọmọ ọkùnrin bíbá ẹ ní kí ṣe é. wọ́n ti bẹ̀rù àwọn ọmọ mi mọ orí ìyàtọ̀ ni Ọlọ́run fi wọ́n kẹ́ mi. sí àwọn kan tó ń falẹ̀ make sense o. Ah, báwo ló ṣe máa ní kí n yọ oyún odidi ogun àbó ní tóní kìlọ̀ yọ̀ dànù. má bá mi fa wèrè o má bá wèrè ní nípò o má bẹ̀ fa o èmi ara yóò ṣe o. kí ló ṣe ń ṣe báyìí. owó gbọ́ bó ṣe sọ get rid of that èmi ló bá wí èmi ọ̀dà padà sílùú òyìnbó tó ti lọ mu. ọdẹ mo rí ọtí mi náà jẹun torí àwọn èrè jẹ kí n ká mọ sí ẹ wọn náà lọ sí ṣe máa ní òwò dẹ́gbẹ̀ẹ́ ni òwò fọwọ́ kan ni tó kọ̀ déédéé wá bẹ́ẹ̀ nulẹ̀ tó ní pé ó fún òun lóyún. ẹ. ẹ̀fọ́ tó kọ̀ dàbí àlá ni. àlá àlá bíi ti báwo ṣé pé ò súnmọ́ ni àbí bíi I don't understand ṣebí ó wá sílé ẹ nǹkan dẹ̀ ṣẹlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì tó fi doyún àbí bóun ṣe dàgbà tó akọ déédéé wá bẹ́ẹ̀ akọ accuse ẹ̀ pò fún òun lóyún láì ṣe pò fọ́ ọkàn ni o ṣe kíní o ṣe kejì wàá gbé kẹta wá bá mi ṣódà ẹ Raboni ṣódà ìwọ náà ló ní pé o máa take care of me o you told me you would love me with everything that you have. Eh? I'm sorry. I'm sorry. Ẹgbẹ́ ọ̀tún ni wáyé. I'm so sorry. I'm so sorry. You're sorry. I'm sorry. What's the dẹ́lẹ̀ ń kẹta o. Má bínú. O ti dẹ́lẹ̀ ń I'm so sorry so sorry. Mo ti I'm so sorry. Mo ti I love you. Mo ti gbọ́. Okay, kiss daddy. Sign off forgiven. Kiss daddy. Mo ti gbọ́ sẹ́, mi ò bínú. Mo ṣe Look at me. Me ì bínú, mo ti gbọ́. Then look at me. Me ì bínú. Look at me. Mi ò bínú, mi ò bínú, mo ti gbọ́. Mi ì bínú, mi ì bínú. Look at me fẹ́ kí look at me. Má But you're not looking at me. A ní mo ti gbọ́ mi ò Ah, mo ti gbọ́. You I know you very well. Look at me. Hmm? Má bínú. Mo ti mommy. Hmm, don't supply ẹ for me. mi yìí? Hmm wá lóhùn. lọ́wọ́ nǹkan tí mò ń fi àwọn ọmọ yẹn ṣe. lóhùn. calm down mo wá sọ fún mi ní sùúrù má mú nǹkan tí n fún mo ṣe tèmi mò ń tọ́jú ẹ̀. wá fún akẹ́kọ̀ọ́ rí ó insist pé òun fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ok tó jọmọ dáadáa sí mi mo ṣe ni kí n mú wá mi kó wá fojú ara ẹ̀ rí nǹkan tí mò ń fi àwọn ọmọ yẹn ṣe. gbọ́ arákùnrin ìwọ lọ ń dẹ pápá tó ń fẹ́ mẹ́ja òǹdẹ gèrè òun fẹ́ mámọ̀tẹ́kùn òtó bẹ́ẹ̀ tó ṣe tán láti mọ̀ lóòótọ́. Mm-hmm. bẹ́ẹ̀ mm-hmm. ni ọ̀sẹ̀ tán òun ṣeré ni àbó ń ṣiyèrè ọlọ́ọ̀ṣẹ̀ tán. mi ò ṣe mi ò ṣe èrè sá mo mo mo ṣe tán sá. ọ̀sẹ̀ tán. àwo kò ṣe kéèjì náà. ọmọ tí ń sọ mo mọ̀ ní ìsìn olúgbọ́dí àjànà lúfẹ̀ ọkùnrin rárá tí wọ́ bí omi ọkùnrin àjàntí rárá tí wọ́ tolúfà lẹ́yìn pẹ̀lú lóní nígbà sunkún lẹ́nu ìfọ́nà lọ ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ń mo fẹ́ kó o sáré tètè kó o lọ rè wájé wá fọ́tún bá ó yá. ó dìmọ̀dìmọ̀ ó dìmọ̀dìmọ̀ ó yá dìmọ̀ ọ̀kọ́ orúkọ rẹ ti ń jẹ́ àti tìyá rẹ. bídèmí ọmọ àbíkẹ́. bídèmí ọmọ àbíkẹ́ ọ̀ àgbààgbà hàn hàn níbẹ̀ fún ọ lọ́yẹ ó gbogbo kọ̀ọ̀kan mọ̀ rẹ̀ rẹ̀ barisa dífá fún bàbá mi Ọ̀rúnmìlà bàbá mi fẹ́ nara ẹ̀ dágbà bá ó fẹ́ nara ẹ̀ sọ́gbà ìmọ̀ràn ó ní báwo ni gbogbo tó wù yóò ṣe máa ṣe àbáwọn dákọ̀ ní dàtí ẹ̀kọ́ mọ́ṣẹ́ ó yá sáré tẹ́tẹ́ lọ́rẹ̀ wájú wá fọ́túnmá. ọmọdékùnrin yìí ó ti rí ohun tí à ń fi wọ́n ṣe ó lè sọ̀rọ̀ ni ó sì wá ṣẹ́nu bí àpọ́lá òkété tó ti rí ohun tí à ń fi wọ́n ṣe ẹ̀rù bà ní oyin máa sọ̀rọ̀. ẹ̀rù bà ní. ọmọ bọ̀ ẹ̀ hmm? that's the deal. Okay, no, now I now I get now I get. Òtí ni nǹkan fi wọ́n ṣe. Àmọ́ tẹ́mi ó sọ fún ọ lónìí rẹ̀ tí wọ́n ti ṣojú rẹ̀. Ìta gbangba ló kọ́kọ́ tẹ̀. Ìjọ náà lọ́hùn gbogbo èèyàn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iye wọn ra ni ìyẹ̀wò òní o nísìnyí ó ti dìmùlẹ̀ inú ilé yìí ó ti dáwọ́ ó dìmùlẹ̀ sọ̀rọ̀ pé tí wọ́n ń ṣe lọ́rọ̀ wọn kì í ṣe lọ́pàá bí èèyàn bá ṣe lọ́pàá ọ̀pá báyọ̀ nǹkan orí ní àárín ni o ayọ̀ bí èèyàn bá rọ̀ ikú ni kì í sàrùn. You zip your mouth. You don't tell no one about what you just saying. Is that clear? Sọ ti gbọ́. Talk to me, is that clear? Very clear. My God. Ó ti mọ̀ pé múlẹ̀ ni tó bá rẹ̀ èso ń bì kan. Kò ní sọ. Yóò kọ̀kọ́ ṣe bẹ́ẹ̀ nìkan dìgbò lóhun ni. Àwọn kankan kọ̀kọ́ bùso tí wọ́n bá bùso wọ́n yọ ẹ̀dọ̀ rẹ̀ bí wọ́n bá yọ ẹ̀dọ̀ rẹ̀ wọ́n yọ ọkàn wọ́n rẹ̀ yọ sọnù. It's ah, ah, my boy. Hmm? Ọmọ dáadáa ní sinmi. Ó sì ti gbọ́ ń ta wí. Àwọn ti gbọ́. Ó gbà bẹ́ẹ̀. Ó hmm. nìkan ló wà abẹ́lẹ́ báyìí bàbá olùkan ló wà lójú àwọn yòókù wọ́n sick náà ṣẹ̀wọ̀n pé kò yí sí kéèyàn máa lọ sí club everyday àwọn event wọn body no be firewood o àwọn ọmọ yẹn sick o. mo ti commit pé wọ́n ń bọ̀ oh. in fact not one not two not three we took am about ten ladies six don't wò lè tẹ̀lé wá sí what do we do mi ṣe lè manage láti tẹ̀lé yín lọ láti kàn ń tẹ̀sán àwọn yòókù ló ń ṣe tún yẹn ní. jẹ́ kó sọ̀rọ̀. òun dá fọ́ọ̀mù tó ń tẹ̀lé yìí lọ́mọ ń kú lọ báyìí ó lóun mà oògùn ẹ̀dá kan kò dá tó lóun oògùn dá méjì. o kò nílè lọ anywhere mú sọ́ọ̀rì in fact doctor ní tí ò bá parí medication rẹ̀ pé kó má kúrò nílé and exams wa ń bọ̀ sómi ìmọ̀ kò nílè lọ tó bá jẹ́ pé àà ah, ah. ń lọ kò nílè lọ. ẹ mọ̀ pé ìdí ẹnu tí ẹ máa yàtọ̀ bá ti dá ti débi tí ò sí ẹ̀rín tí ò sí nǹkankan sọ kò léyé hmm. kí lọ́nà àbáyọ. Ah, bàbá ṣó sọ pé káwá bá òun ní ìkan mo dẹ̀ ṣọ́ pé àlàyé yẹn ṣọ́ kan. ṣọ́ máa ṣọ́. ẹ ṣe ọkú dìde o. kí la wá ń ṣe díẹ̀ máa lọ. a ní gbọ́ lábẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ lẹ́nu ara oríṣiríṣi. alhamdulillah school boy. Oh, alhamdulillah. School boy. boy. Becky. Are you okay? Becky. Are you okay? Ṣé wàá okay, ṣáà? kí ló ṣẹlẹ̀. kí ló tó ń pariwo schoolboy schoolboy schoolboy what happened. tani. never mind. never mind. ọ̀túnba àbọ̀ ọmọ tó ń sọ ni ṣé mo sọ fún ọgbà tó mọ́mọkùnrin wa mo ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí obìnrin òmóore ayé rẹ̀ ò sí bóyá òkú rẹ̀ ń mòrò n ò lè sọ ló dákẹ́ lẹ́sẹ̀ kò kọ̀gbẹ́ tí fojoojúmọ́ wá jí òsọ̀nù kiri orí ń bá wá ṣe àbọ̀rí. àwo nítorí ojú mi tí mo nífẹ̀ẹ́ sí mo ṣe ní kí n fọ ní benefit of bọ́ngbà ti bẹ̀rẹ̀ sí ń pè é mo pè é pè é pé kò gbà kó. kò lè gbàgbọ́. ó wá dé stage kan mo pè é aago ẹ̀ bí sí i lágbo ṣe bísí yẹn yẹn sọ fún mi pé ó ń lago lọ́wọ́ mo tún wá tún pé ó tún ring ring ring ó tún pé. ó mọ ohun tó ń ṣe. ó mọ nǹkan tó ń ṣe. ṣé ó mọ ohun tó ń ṣe ni. ọba tí mò ń wí kọ́ latílẹ̀ ó ti mọ ẹgbẹ́ tí mò ń wí ti pẹ́ tí mo tún fẹ́ sọ yìí ogún àbọ̀ ọ̀daràn sórí òkété tó bá dìtẹ̀ etí ọpọ́n ló kù sí etí ọpọ́n ló kù sí o bóyá òkú rẹ̀ mọ̀rọ̀ n ò lè sọ ló dáná lọ́sẹ̀ kò kọ̀ bẹ́ tí n fojoojúmọ́ wá tí kiri. nù kiri àmúwábì òní kí n máa dá nǹkan wò lójú rẹ̀ mo wá dán wò tán lọ́wọ́ nígbà tẹ́mi ti rí tó ń dẹnu yangiyangi bíi tí ó mú wèrè mo ti mọ̀ pé kò ní wùwà tọ́dà. <laughs> àwo ẹ farabalẹ̀ ṣeré in life ó yẹ kí a máa try láti trust our mo try láti fún ní benefit of doubt ni o de bitiri ara ẹ. ṣé tó wá ṣe ń tọ́wọ́ dà ṣé bí ọba rẹ̀ sọ ń ta bí wọ́n bá mú wọ ìwọ ò ní mọ́nàpá wá bí àmọ́ bẹ́ẹ̀ pé gbàsá ẹ̀ lé mẹ́mi o ẹ̀ lé mẹ́mi o. kó má lè lọ sọ́ǹtà ìdí tí fi wá bí nìyẹn kí ni ká ṣe sí. kò sí ní tá a fẹ́ ṣe sórí òkété tó bá dìtẹ̀ mọ́ fà etí ọgbọ́n ọ̀fà ni ó kù sí ikú lè rí ẹsẹ̀ àìforíjìyàn bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún jọ́nà ipe yìí tí wọ́n ń ṣe lóró wọ́n yìí ṣe lọ́pa o béèyàn bá ṣe lọ́pa ọ̀pọ̀ pààyàn jẹ́ kí ọmọ burúkú ọmọ bá kejì ẹ lọ. Ah, awo your wish is my command. èmi ò pa ni ntẹ́ ń bá ti sọ òun lọ́ọ́ fara mọ́ wọ́n pa ni tó bá mọ dúgbẹ́ kò lè mọ dùgbẹ́ tó bá mọ dùgbẹ́ kò lè mọ dùgbẹ́ dùgbẹ́ ká lọ lókè torí tó bá kọ kan kàdán àdúrà fẹ́ o lè kúrọ́ lẹ́yìn tí n bá rán àwọn ọ̀sàmọ̀ àwọn tí wọ́n ń bẹ láàrin yìí mo mú kílẹ̀ tó mú ọ o yóò gbé búrú mo ń gbẹ lẹ́yìn lé wọn o èmi afọ adébíyèsù ni àwọn afáàgìrì èmi àdáàgìrì àdàgìrìgìrì lẹ́bí ìjà èmi àkàrà ìjẹsà sẹ́nu fukọ̀fukọ̀ yóò Oh! ayé yìí ò ní ayé ò ayé yìí ò ní àwọn ọmọ ẹ̀ dáadáa mọ̀ ló sọ lé ayé dókun. òdògànjú sí táyé ẹ̀yìn ló kọ sí kẹ̀yìndé àdéhùn ló kọjú sí lágbájá ẹ̀yìn ló kọ síta mẹ́dùn ó ayé ayé ò ayé yìí

clients lónìí kan ṣó jókòó. rárá wọn ò jókòó wọn lọ́rọ̀ táwọn bá wa kì í Really? Yes, sir. Is he armed? Not at all. kí wàá ló mú dání. wọn ò mú kankan lọ́wọ́ àfi pẹ́ǹsì ẹni tí ìmẹ̀kùn ló ń pè lólógbò <laughs> ẹ make sure pé gba pẹ́ǹsì yẹn lọ́wọ́ ẹ lẹ́yìn yẹn kí a bá wọlé. ok sir. note ẹ ń láti gba pẹ́ǹsì yẹn lọ́wọ́ ẹ kó tó wọlé. noted. drop dropping over here. So what you can't go there, fast. Such a way, Sit down, Baba. School boy. Yeah, boss. Mo mọ̀ ẹ́ tó jẹ́ mẹ́ta I trained you. I sure. taught you. Among your peers, you are my favorite. Sure. Ọwọ́ tó wà ń fọ ẹ lóúnjẹ, ṣódà kò kéje. Àtọ̀. Mo lọ́dọ̀. Mo mọ̀ ẹ́ fún ìwọ̀pọ̀ òkè ń sure. kí ló wà láàrin wa àti Becky ìyàwó mi. èmi náà ti rí i pé tí ó bá nídìí akí dédé rẹjà lókè odò tí kò bá ní nǹkan kan a ò gbọ́dọ̀ rí eku nínú bú bàbá kò sí nǹkan kan tó fẹ́ wà láàrin mi àti ìyàwó yìí lákọ̀ọ́kọ́ náà àwò kì sábà ń tẹ àwò ẹlẹ́ẹ̀kejì mi ò tó láti bá yín fi ìgagbága iṣẹ́ tèmi ni kí n rí anybody tó fẹ́ máa trespass pẹ̀lú ìyàwó yín kí n try láti ní káwọn guys clean it up so mi ò tó bẹ́ẹ̀ kò sí nǹkan kan láàrin wa. schoolboy. yes boss. mo mọ̀ pé òkè ń parọ́. schoolboy. yes boss. tọrọ ìbá yàtọ̀ sí nǹkan tó sọ yìí ilé ajo olè ajá yóò lè sọ respect boss. schoolboy baba baba ìjọ ẹ má bínú ọ̀rọ̀ pẹ́ńsù tẹ̀lé ká gbà lọ́wọ́ Raboni ó rú mi lójú ó mi lómi what's so special about that pencil. <laughs> ẹni tí Ṣàngó bá tójú ẹ̀yà igi lóko tó bá gbọ́ dídún ara á sá ni. it was a bad day dem drink water ọjọ́ burúkú èṣù gbomi mu. lọ́jọ́ tí Ràbónì fi pẹ́ńsù ẹyọ kan ṣoṣo tó fi pààyàn tó pọ̀ sínú ọgbà nígbà tá a máa rush láti débẹ̀ ó ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe ó ti kúrò. látìgbà yẹn ni Raboni ti di nọmba one nínú ọgbà tó jẹ́ pé kò sọmọ náà tó lè tàn mọ́ kándù wojú ẹ̀ débi tó máa tán torchlight ọmọ tó bá dánrú ẹ̀ wò láṣà wọ́n sọ jígà nílé wọn Raboni di ìbẹ̀rù débi pé tọmọdé tàgbà tarúgbó tó mi dán ló ń bẹ̀rù ẹ̀ nítorí fíìmù ẹ̀ tí wọ́n ti rí rí. Rabi Raboni ó pọ̀ gan, ó dẹ̀ ṣẹ́ dànù. Nínú àwọn èèyàn tí mo lè káwọ́ sókè fún, lẹ́yìn Rabiu Raboni kò tún sẹ́lòmí mọ̀. Dàbẹ́, dàbẹ́. Ó korò ju bó ṣe ń wo yẹn lọ. Iná olójú mẹ́wàá o! Iná olójú mẹ́wàá o! mo rántí pé ìwọ ló ṣàgèdè nígbà tí ojú ń pọ́n apá tójú òfin pọ́n apá mọ́ ìwọ ló ṣàgèdè nígbà tí ojú ń pọ́n ẹsẹ̀ tójú òfin pọ́n ẹsẹ̀ mọ́ mo fẹ́ ta sáré tètè wá nítorí skul báyìí ọmọ àwáwù n ò mọrúkọ tíya rẹ̀ ń jẹ́ àmọ́ àwáwù ń ló bí gbogbo ènìyàn skul báyìí ọmọ àwáwù níbikíbi tó bá wà mo fẹ́ ta sáré tètè kẹ́lẹ́ rẹ̀ pa nígbà tí ó bá ní ìdájí gbogbo náà yìí kó kú kí lóògùn rẹ̀ kó kú kí lóògùn ẹ̀mí rẹ̀ kó kú bẹ́ẹ̀ lórí o. agodo gidi o agodo gidi o àjàngolótọ́jú ó sojú kókókó pànìyàn pànìyàn àjàngolótọ́jú ó di wọ̀ nígbà ọmú bí ẹyá o skùlbọ́ì ọmọ àwáwù kí lóò ní yòó tó mọ ẹ pa kó dẹni àgbẹ̀bì orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ìkòkò ayé o ìkòkò ayé o ọlọ́yàmáyà ọlọ́rọ̀ǹbọ̀rẹ̀ lóníwámú kẹ́nẹ́kẹ́nẹ́ ìjọ ti lọ rè báwọn náà jà wọn níbọ omi sàn ẹ̀wẹ̀ ìwò skubọ́yọ̀ ọmọ àwáwù ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ kílẹ̀ ńlanu kò gbé omi àtàgbàǹtàgbà tàgbàǹtàgbà ó dé tàgbàǹgbà ó ti gbàǹgbà ó ní kí lóní tàgbàǹgbà ṣe é láyé kó má rìn wàrẹ́ ọ̀run kó dẹni àkọlẹ̀bò orí bẹ́ẹ̀ ó ṣe èmi àwọn alẹ́bí oṣù ni máa fáàgùn ọ máa jáàgùn máa dọ́ọ̀gùn wò kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ torí tẹ́yìn iwájú bá gẹ̀rọ tẹ̀rìgì àgbà ọ̀rọ̀ kan táwọn bá sọ́lẹ̀ àdègùn bó pa títí kàṣà iṣẹ́ orí bẹ́ẹ̀. Becky, I'm so disappointed in you by the time you are reading this text message i'm far gone ah, ah. tó ń bá lómi ló máa ṣe ẹja jiná máa jiyàn irú ẹ sí school boy bó ṣàlàyé bó ṣe jẹ́ sí mi pọ́nmọ tí mo tọ́ dàgbà ni ojú ló fẹ́ kó máa fi wò mí èmi àti àwọn àjọ ṣí ẹ obìnrin ọba má jẹ́wọ́ ọba má jẹ́wọ́ bí mi ṣe sọ earlier i'm far gone don't bother to call my number ó lè rí mi however kó lè mọ̀ pé ó ṣẹ̀ ó dẹ̀ dùn mí joint account àjọ jẹ́ signatory sí mo filẹ̀ fún ẹ gbogbo nǹkan tó wà mẹ́ẹ̀ máa mu ìwà àti school boy kẹ́ máa nà máa ṣayé ẹ̀ bó ṣe fẹ́ ṣe òun fi mí pe school boy òun sùn lójú oorun school boy ló ń pè àmọ́ná ti ń ṣerú ẹ̀ èèyàn wọn o èèyàn wọn best of luck. ìfúra lóògùn àgbà ọ̀rẹ́ mi ṣọ́ra báyé whatever the case may God bless you. ẹ ṣe kú tọ́jú ẹ ṣe. ìgbàlódìgbà báwo ni a ò ṣe. ní àyè. ah God tó bá tètè sùn yẹn ní mi máa ń dùn mm. because otherwise ó máa ma sọ̀rọ̀ lọ́wọ́ ni oh. ah she's going through a whole lot. ẹ wo nǹkan tó ń ṣe Becky it's not a big deal. Yeah. kò ń ṣe big deal kẹ big deal ni o she's going through a whole lot. Ah. what she really needs now she needs you more. She needs love. If possible, contact your old friends. Ẹ pè wọ́n, ẹ jọ jáde, ẹ jọ jáde kẹjọ sọ̀rọ̀. It will help her, you know, it will bring back good memories. And this will help her, trust me. Mo understand it, but kò sí nǹkan tí a ti try ah. No, seriously ó kọ̀ wá adamant ni ṣe máa ń tẹ́ pé tó bá love ó máa love to the extreme here, ni she's really heartbroken ẹ wà correct n pa yẹn were doing everything possible yes. humanly possible to help her out. okay ṣé mo nǹkan tí mo tún suggest um, bọ̀bọ̀ Bonnie, àbí tó ń dárúkọ yẹn mm. ṣé a look alike yes ka look alike kó ké kẹ́ introduce ẹ̀ sí kó máa wálé kó máa wá bá sọ̀rọ̀ from there kó gbé jáde dinner kó ṣẹ́mọ̀ kó ṣá máa jáde kó máa rí often eh, from there I think I think she will she will come out of her shell. ẹ ṣe gan ni doctor doctor. ẹ jẹ́ ká tún try. Ah, well we're here to give her all the necessary help she needs all right atu àtúgbà agbègbè abẹ́yẹn náà again hopefully she will come out. ẹ ti ń try I ṣá ẹ jọ ẹ máa bá mi bá sọ̀rọ̀ ẹ máa bá mi bá ṣeré. Yínká Bùnmi ojú ẹ rèé. Eh, nice seeing you too. good to see you good to see you. <laughs> wow well, it's been a while you know. Have àbí àbí. wá um, girlfriend ẹ yẹn kọ. Oh, oh ìyẹn má you bá ẹyin you tí a bèèrè máa ń ṣe. Ah, ah, báwo la ṣe máa ń ṣe you ọkùnrin kọ́. <laughs> ẹ̀yin ò ṣe nǹkan àwọn obìnrin láṣẹ gbogbo ẹ̀. gbogbo ọkùnrin kọ ọkùnrin kọ bá wọn ti bá tẹlẹ ọsẹ. Eh, well ẹ eh, kò ṣe gbogbo relationship náà ló máa end sí um, ló máa lead to marriage so tara ni òun fẹ́ sìn. am actually ready sha. so you don't have any relationship right now. me I and myself. <laughs> ah oga o life uh, well um, o ṣáà mọ Becky now course, Becky. Uh -huh. My friend. Of course, I know Mokotun. Well, you know her very well. <sighs> I'm surprised. <laughs> Eh, èmi wá rò pé ṣé kò possible kí ṣùgbọ́n kí get along you know kẹ́. Bumi Bumi hold on. Becky ní boyfriend that Rabuni guy. Uh, <sighs> well well yes. Okay. Can it pé last month or last two months She's sorry. I will say yes. But they're not together again. Just like you and your girlfriend are not together again. So, well, you know, you being somebody to more that da. Mo fi pé kick something, you know, started or oh, it might be good. But you don't think so? So if I get it straight, can you ask um, Becky out? Not just asking her out. I want both of you to, you know, date yourself. you know try to work something out. ẹ bú tí bá gbọ́ dáadáa mi ask Becky out. Me and kàn ask her out I want both of you to date Abi she kò dá tó lọ́mọbìnrin ni I mean look at my sister she's beautiful. Um, okay. Um, Becky, Imati, I mean, that's why I want to see you díẹ̀. It's been long. Eh, kilo ló What I'm trying to say is, oh mommy. Of course, I don't have a relationship. I'm a cool person. I'm ní ṣe mi lọ́wọ́. And of course, ìwọ won't know. We ní ò ní relationship at all. And nǹkan fi pé Imati, tá a You know. Taba Shekini now, Yinka, ó ti waste time. Taba Shekini. Okay, I'm going to let it out. Eh, eh, let it out. Kí ni nǹkan tó fẹ́ sọ? I like your person, okay? Kò fẹ́ pé Taba Ferawa. I mean, if you tell me yes now, in next three months, I should propose to you. Then, I mean, we get married, have our own family. Yinka, ọ̀rọ̀ òṣì wo ló ń sọ lẹ́nu? Ọ̀rọ̀ játijàti wo ló ń sọ lẹ́nu? Eh? eh Ká ṣe kí Like, oh, understand, you. You can't tell orí ẹ̀ ni. Ṣé o wọ wèrè Are you mad? Becky. Ah, èwo ni Are you stupid? Is there something wrong with you? Ah, ṣé mo kọ́ ẹnu ìfẹ́ sí ẹni? Um, ṣé mo sọ need relationship ni? What are you saying? You're taking it too far. Are you stupid? Which one is I'm taking it too far? Wá sínú ilé mi, ó I'm taking it too far. Did I ask for relationship? Star are you okay? Stabeki, please calm down. lè ríra. Amanda. Yes, darling. ọ̀rọ̀ ti lady tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀ngbà rẹ̀ ọ̀rọ̀ ti gbàjọ gbé papọ̀ ńgbà kan rí tí mo fi kúrò lẹ́yìn. Oh, eh, eh, is she the one? No, no, no. She's the one. Oh, she? Becky, name my beautiful wife. Excuse me? What are you trying to say? Show me my embarrassment. Oh my, oh my God! Oh, oh, Get my sister! Leave me! School boy, mo fẹ́ mọ̀ ni, yàtọ̀ sí pé òun fi àwọn ọmọ yẹn tó fi ń pawó kí ló ń fi ẹ̀mí wọn ṣe òun mú ẹ̀mí wọn ní school boy kò jẹ́wọ́ fún mi. dábì lóhùn kí ló ń fi ẹ̀mí wọn ṣe. how dare you talk to me in that manner how dare you. ó wá sínú kàbá mi ò ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ò bẹ̀rù rárá. kí ló fẹ́ ṣe. kò sọ́mọ náà tó máa ń gbéná ojú mi bó ṣe ṣe yìí but mo fún ẹ last warning tó bá tún try irú nǹkan báyìí pẹ̀lú mi. school boy school boy ó dẹ̀ sọ nǹkan kan tó jọ orú nǹkan tó mi yàn why would you keep this away from me. because i was scared every time tí bá ti sùn tí bá tají báyìí school boy ni mo rí lọ́jọ́ mi èèyàn mi ló ń já tí mi ò lè sọ̀rọ̀ sókè. ọ̀gá o. school boy fúnra ẹ̀ kan. <laughs> school boy ti kú. wow wow kí ló pa. Me, ì lè sọ pé nǹkan báyìí ló pa àmọ́ I heard I heard he died mysteriously. <sighs> Raboni, um, ṣe rántí ayé owó ta mẹ́kì ń gbà yẹn? Yeah, yeah. Ṣé mo pé mi ò fọwọ́ kàn? Everything is still intact in the bank. Are you kidding? No. Mi ò change mandate o, mo kàn travel ni. Either can sign ni. I know. You didn't touch that money. I don't need the money. I don't want the money. It's you I want, Raboni. I've always wanted you. And I've known this since a very young age. Raboni, yeah. can we go back to the way we were? oh my dear love. lover. Raboni. Ah, ojú you lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. Raboni. Mm-hmm. mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó wà very important. ó dẹ̀ máa better kó pay attention. Mm-hmm. Joe, ibo gan ló máa ń rí lọ láàárọ̀ àti lọ láti àárọ̀ tílẹ̀ ò bá tí ì ṣù ò i really don't understand it and then mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ pé kàn ṣe pé bóyá o ní ọ́fíìsì kan the law resumes sí so ibo gangan ló máa rí lọ. Something came up. I thought I should be able to fix it in no Oh, just please don't give me that excuse. I am not a baby. Mo mọ̀ bí tó lọ náà. Raboni, wàá fi mí lẹ̀ sùnú lé. Wọ́n ló bá wọ́n ló bá ọmọ onídọ̀tí ọmọ aṣẹ́wó ọmọ olóòórùn yẹn àtọ́lé yẹn wọ́n ló bá and you leave me in this house. no don't say that nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló kọ́ mi kan tó ṣẹlẹ̀ how is that my business. Eh? mi ò tiẹ̀ gbádùn ẹ̀rọ kò tẹ̀lé pé bóyá mo ló kọ́nu lé mọ́ rárá you have changed I do not understand you mi ò enjoy marriage mi mọ́ màá kọ́ jókòó màmá ronú pé kí ló ṣẹlẹ̀ what went wrong and don't give me that line pé doctor sọ pé and I need to understand because I am not ready to understand anything yeah, that, that, don't don't don't patronize me Raboni. don't! Okay, so now look. Enough is enough. I cannot do this anymore. I am tired. So I better. Whatever that is happening, I better get that lady with a bad day. huh? Raboni, why are you pípọ́n mi. Ṣé o fura Ajafura la yebi. Arami. Ajamaji. bónílé ọba fúnra o olè ní oko ọ̀rẹ́ mi kí ẹ sára kí ẹ sára o ọ̀rẹ́ mi kí ẹ sára kí ẹ sára kó má bàa ṣí ìwà wù ó kọjú sí ẹ kó ta ó kẹyìn sí ẹ ó tá a dànù àmọ́ tó bá kú wọn nìkọ́ kó dé ara rẹ pa. olùjẹ́ lábọ̀ ta ẹ mo ń béèrè pé ta ojú mi dàda ṣé o mọ̀ mi. Amanda. Not just Amanda, but Mrs. Raboni. Ah. Mm -hmm. má ṣílẹ̀ don't bother. madam you are under arrest. You're, you're under arrest for the murder of Miss Becky. I would advise you remain silent because anything you say here might be used against you. You have the right to your attorney, but you have to go with us right now. Miss Becky, is Becky dead? Me? Is it making sense to you at all? Please, move. How did we get here? Oyemi. Oyemi náà ọlọ́pàá ẹjọ́ me. Me really understand nǹkan tó ṣẹlẹ̀. Sá, ìwádìí fi yé wa wípé ìyàwó yín ló pa Miss Becky. Ah! Becky. Ṣé Becky ti kú ni? Yes, she's dead. Becky Tiku. How can that be possible? Kí ló ṣẹlẹ̀? I didn't kill anybody oh. Me, me, me, èmi jẹ́ pé mi lè pààyàn mi pa anybody. wọ́n lè ṣerú nǹkan báyìí ah! she wouldn't have done that. I didn't do it. hold it there. ǹjẹ́ yìí mọ̀ wípé ìyàwó yín àti miss Becky wọ́n ní misunderstanding. Eh, Becky happen to be my ex ìyàwó lè tèmi rèé kí ló wá fẹ́ fa oní apara kò possible now Becky is dead ǹjẹ́ mọ̀ pé ìyàwó yín níbọn. <laughs> ẹ bọ̀ ọ̀rọ̀ jẹ́ <laughs> mo ló ti fẹ́ rí bọ̀ where how. let me put the question straight to her myself ǹjẹ́ yín níbọn abẹ́ ni. Amanda wọ́n bi ẹ́ wọ́n ní ṣe oníbọn. now this is it ìyàwó yín mú ìbọn her own very gun ó mú lọ sílé Miss Becky ó dẹ̀ yìnbọn pa arábìnrin ta. mi yín o mi yín o mi yín o mi yín mi yín. Amanda mi yín mi yín. Amanda can you calm down the question ask ṣé o níbọn. Ah. So what are we talking here? Njọ́ tẹ̀ wá lẹ́lẹ̀ Bẹ́kì rárá. Mo ń kọ́ ní kí lọ ṣàlú ẹ̀ ah, ní mi. Ọmọ ẹ̀ ti kó wàhálà sí mi lọ́rùn. Mo ń ní kí lọ tẹ́rù bá ní. Ijó tẹ̀ lọ́lẹ̀ Bẹ́kì rárá ẹ bọ màmú mu kò ló ní. kó má bàa ṣí ìwà wù kó kọjú sí ẹ kó ta kó kẹyìn sí ẹ kó tá a dànù àmọ́ tó bá kú wọn nìkọ́ kó dérò ara rẹ pa. ọkọ ẹ ta lọkọ ẹ mo ń bèrè pé ta lọkọ ojú mi dàda ṣé o mọ mi. Amanda? Not just Amanda, but Mrs. Raboni. Mother. Um, ọmọ ẹ ti kú pápẹ́ mi lọ́wọ́. the thing is ẹ̀yin náà ti rí ibi tọ́rọ̀ ìjà sí ń so ah. as it is we will have to detain her ah. as you know it's a murder case though investigation ò ń lọ lọ́wọ́ we will get back to you if needs be. Amanda. I didn't do anything. Um, Sergeant Tunde, yes, sir. come and take her away. Okay, sir. Oh, babe má bínú má bínú jọ mo pé tí mo má bínú wàhálà sísá mi tó kú ni mò ń bá kiri. sísá ẹ̀ olú tún kú. in fact bí mo ṣe ń bọ̀ yìí station mo ti ń bọ̀ ṣé o mọ àǹtí mi tó kú yẹn ni. àǹtí ẹ̀ olókùn sí mi ò mọ̀ station báwo. oh yes o mọ wọn lóòótọ́ because gbogbo time tí tó yẹ kó fi mọ̀ wọ́n yẹn wọ́n wà pẹ̀lú ẹni tó ń fẹ́ ń gbà yẹn àjẹ́ fi picture ọ̀rọ̀ rẹ̀ this time. That's Becky má sọ̀rọ̀ ẹ̀fẹ̀ náà. wow she looks so gorgeous mm. sorry about that na so okay. rest in peace amen sorry so you need to take care and be strong yeah. Mm, I miss her though. right. how are you ṣe ti jẹun. no relax it's jẹun. alright but you can prepare anything for yourself. alright. Mm, I'm coming. alright babe. alright. Yasbi. Wo ìdílé ìdílé sí oṣù mi ìdílé sí oṣù mi. Ṣé wọ́n ti gẹ́ pupa kíga yẹn tí mo yìí tilẹ̀ ìjọ mẹ́ta yẹn tí mo jẹ yẹn gẹ́ pupa yẹn. Bẹ́ẹ̀kì. Bẹ́ẹ̀kì bẹ́ẹ̀kì. O ní bí lè pé ẹ̀gbọ́n gẹ́fẹ́ mi ni gẹ́fẹ́ mi Janet. Ó kàn sọ fún mi sí pé ó sọ fún mi sí pé station ló ti ń bọ̀ bọ́lọ́pàá ti ń wá àwọn tó kọ́ ṣiṣẹ́ yẹn ah, máa mú máa discharge yẹn máa discharge máa lè pàpà máa lè yẹ ìdààmú máa ń sùn máa lè dànù ah, ọmọ ọjọ́ ọ̀la ọmọ kó bá mi tí máa lọ pé lórí ẹ̀ ọmọ máa já ẹ̀hìn ẹ̀hìn náà bó ṣe máa jẹ́ nìyẹn ok ok máa kí ẹ bá ṣe ẹ alẹ́ alẹ́ ṣá jẹ́ kí n jẹ́ n attend. babe babe lẹ́yìn tí ìyàwó yín jáde lọ́dọ̀ miss Becky ni arákùnrin yìí ló wọlé lọ bá miss Becky tó dẹ̀ pa. so that means she's exonerated. yes of course she is. Um, ṣùgbọ́n threat yẹn pẹ̀lú bọ̀wọ̀ wọn it's another case entirely oh. but a máa handle the yẹn amicably. know this guy Shekon kò ń you are Eh? Ah, Kini Becky wa ṣe fẹ́ tó fi pa Becky o. ṣebí ìgbà tí Becky wá threatening school boy pé àwọn ò bá wa ṣe dì mọ́ àwọn ò bá wa ṣiṣẹ́ mo. ẹ̀yìn ìgbà yẹn ni school boy mo wá wò pé ah schoolboy boy ó dùn mí kọ́ mi dégun mo wá wò pé ah ó ní láti jẹ́ ọ̀dọ̀ bẹ́ẹ̀kì níṣẹ́ yìí ti wá wọn á pe ya ní láti mú bẹ́ẹ̀kì kúrò lọ́nà. kò yẹ kí n ṣiṣẹ́ yẹn náà nìyẹn. Ah, bó ṣe ṣàlàyé náà nìyẹn. so am I free to go. Um, well we are sorry that things um, turn out this way ọlọ́pàá ni wá a ṣiṣẹ́ wa bí iṣẹ́ then madam òfin ò fààyè gba ìwà tẹ́yìn náà wù be it toy gun or not why would you go threaten someone with it um, I'm a try láti prepare bail bond. so can I sign the bail bond. oh yes you can. okay then eléyìí náà sìn ó máa fi ojú ba ilé ẹjọ́ lọ́jọ́ Monday. Um, Sergeant Sunday. Ah. Sir. àìrìn jìnnà máa là rí abùké ọ̀kẹ́rẹ́ akí ló ṣàwọn ọmọbìnrin wọ́n ń pọnmi wọ́n ń dànù irú ààrẹ rùmásọ̀wọ́ náà wá ń ṣe yìí o wọ́n ah, tún padà wọ́n tún pọ́n wọ́n tún dànù ó ga o hmm. ọlọ́run àrẹjọ́ dá kí ló wà lọ́wọ́ mi ẹ̀jẹ̀. get to this. Èmi mo pa Becky o. Èmi mo pa With all the love. Ọmọ you deserve nǹkan tó I know you loved me. With all my madness. Ẹ nà ó see. Ah. lágbo <laughs> good boy, we enjoyed it to the last talk to me Becky talk to me ó yẹ kó yẹ ẹ Becky no no no no no no that's not my favorite. you know now ẹ̀fọ́ rírò ó yẹ kó yẹ ẹ nọ́tò burúkú pa ńlá. babe babe. why would they notice me and then ta ló ń bá sọ̀rọ̀ kò sẹ́nibọ̀dì ń bíbà yín náà. oh oh Becky never mind yeah as i was saying Becky báwo. oporoko mi ò fẹ́ pálá. oporo bẹ́ẹ̀ ah gbogbo fa gbogbo gbogbo jagajaga igan ah èwo ń bẹ èwo lé oporoko gbogbo ń pálá. i'm just trying to. to who who who are you talking to. Eh? oh i killed her. who. i killed Becky. ha. Huh? Ah! ha. Huh? Eh, I killed Becky. I killed Becky with my hand. Babe, you didn't kill anybody. Oh, rẹ́jẹ̀ lọ́wọ́ mi. Kò sí ẹ̀jẹ̀ check lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ ní sẹ́jẹ̀ Babe, babe, babe, babe, babe, stop, babe, babe, You didn't kill anybody. Kò sẹ́jẹ̀ lọ́wọ́, okay, okay. Mm, mm, mm, stop it. Stop it! I said stop it. Stop it! No, No, no, no, no, no, no, you did not. It's okay but let's just let's get up, get up, get no. Let's take a walk. Get up, get up. Yeah, let's just. Take a, no, you do not kill anybody. Let's take a walk, okay? ṣe fàtó kí n má ṣe fàtó kí n má bá wọn jẹyà láyé mi o bàbá ṣe mí. say yes, I, yes, I.